kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh nínú aláàtí ń fún sọláàtì. قلنا ينتهي حديث أبو هريرة رضي الله عنه بذلك أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا متفق عليه النبي صلى الله عليه وآله وسلم وإذا يبقى ملادات بين وقوف صلاة أتدي دورو نساف على قوقون ثم أبنيته لا تدين تيوكوف فنتم ورائه tó ń gbìyànjú láti jáde tó dùn sáfù alákọ̀ọ́kọ́ tó ń ra ayé rẹ̀ láì ṣe mújẹ wọn àbá ṣe mújẹ nítorí ẹ̀ ìmáàmù Bukhari àti Muslim ló gbé jáde eléyìí fi hàn pé ọlá ńlá ń bẹ fún kéèyàn jáde tó fòkè fún sọláàtì ọlá ńlá ń bẹ nínú kéèyàn dúró ní sáfù alákọ̀ọ́kọ́ nínú sọláàtì wọn náà má já fara gbìyànjú láti jáde tó máa kọ̀ọ̀kẹ́ fún sọláàtì á rí pé láwọn àwùjọ màmá sọ fún bàbá ládàá ni bàbá máa fi ṣe yẹ̀yẹ́ ni so yàtọ̀ sí bàbá lè máa mú wọn tẹ lè máa mú wò wọn ju kí wọn dẹni tí wọn máa kótó fún sọlá ti lọ nígbà tó sì ṣe pé ọlá ńlá ń bẹ fún ká dẹni tí wọn máa kótó fún sọlá ti. معاوية بن أبي سفيان رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة أخرجه مسلم àwọn ẹni tí ń pèpè fún sọlá àwọn náà lọrùn wọn gùn jù ní ti dáadáa tó bá ti jọ gbẹndà òkúyà olùgbọ́tà nàbí sọ̀rọ̀ bá àdùsọ̀ náà sọ pé àwọn olùpèpè fún sọlá àwọn lọrùn wọn gùn jù ní ti dáadáa tó bá ti jọ gbẹndà òkúyà àlìmáà mùsùlùmí ló gbà wá eléyìí náà ń tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún kéèyàn dání tí ọmọ pèpè fún sọlá ọlá ńlá tí ń bẹ fún ó tó láti mú èèyàn dání tí ó tiẹ̀ lọ jẹ́ pípò ní iṣẹ́ mi tí ọmọ àṣejù kó pèpè fún sọlá tù nítorí àwọn òrè ńlá ńlá yìí wàyí o kí wọ́n ló dé tó fi jẹ́ pé ó wu púpọ̀ láti ṣèlè máàmù tó kọ́kọ́ pẹ̀ fún sọ́láàtì wọ́n ti sọ ibi bẹ́ẹ̀ ni tó fi wù ẹ́ ni pé aṣíwájú ni lè máàmù yàtọ̀ sílẹ̀ yìí lè máàmù lànà bìsí wànàbí sallallahu alaihi wa sallam la yaf'alu illa al-afdal ànábì òsì ní ṣe àfihàn lọ́la jù so asọ̀kọ́ ànábì nìyẹn ètò sì dájú ni pé wòye ló fi sọ pé lọ́wọ́ lẹ́kìláfẹ́ lọ́wọ́ lẹ́kìláfẹ́ tó lọ́kùn tó mọ́ ẹ̀dẹ́nà tó bá ṣe ti àròlé tí mo fẹ́ bá nàbì sọ̀rọ̀ bá àlùsọ náà tí sẹ́pọ̀ má jù mí èmi náà wà jẹ́ ẹni tí ó máa pòpò fún sọ̀láàtì torí ọ̀dà púpọ̀ kéèyàn jẹ́ ẹni tí ó máa pòpò fún sọ̀láàtì ọ̀nà ńlá ńbẹ̀ńbẹ̀ orí ńlá sì ńbẹ̀ńbẹ̀ dáàbà gbàgbé ní ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbèkùn fún sọláàtì tiẹ̀ ó sì àkójọpọ̀ àwọn gbólọ̀ mẹ́ẹ̀ẹ́dógún àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ àná ti Bilal ọ̀nà ni Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ọ̀dì mẹ́rin ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ọ̀dì mẹ́ta ashhadu anna Muhammadan rasulullah ashhadu anna Muhammadan rasulullah ọ̀dì mẹ́jọ. حي على الصلاة حي على الصلاة ودماوة حي على الفلاة حي على الفلاة ودمجلة الله أكبر الله أكبر ودمنا لا إله إلا الله ودماؤه دليل قد جاءت من طوال قدوة بلال رضي الله عنه ó pàtàkì púpọ̀ ká ṣàkíyèsí توانا àti wọn máa ń kọ́kọ́ fún sọ́la ó lè bá àwọn tó ń ṣe ìkẹ̀kẹ̀ fún sọ̀rọ̀ àti irú èwo ni wọ́n ṣe tó bá jẹ́ ti bilal ní bí bilal ṣe máa ṣe ń kárẹ̀ níwájú ànábì muhammed sallallahu alayhi wa sallam ìpèpè tí ẹ ṣe àkójọpọ̀ allahu akbar mẹ́rin níbẹ̀ allahu akbar allahu akbar allahu akbar allahu akbar àrígbé mẹ́rin tọ́ bẹ́ẹ̀ ni bilal máa pèpè fún sọ̀rọ̀ oríṣi kejì onáà ní ìpèpè tí jẹjẹ gbólóhùn mọ́kàndínlógún gbólóhùn mọ́kàndínlógún àjẹpẹ́ mẹ́rin kún tiẹ̀ ó fi lékún sí ti Bilal àkójọpọ̀ ọ̀rọ̀ mẹ́rin kún tiẹ̀ ó lékún sí ti Bilal ibi tó sì ti wá ó ti yé táwọn àgbàgbé àlàyé tá a ṣe síwájú pípé irú ti Bilal yìí gangan ni ṣùgbọ́n àfikún tá a pè ní àtàrjíyà ọwọ́ wíwí gbólóhùn ìjẹ́rìí méjèèjì méjèèjì lẹ́yìn méjì méjì kó tó wá dìpá tó gbọ́n sókè wì wọ́n ní bí ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah taba fi méjì lé kún méjì lé ó di mẹ́rin taba fi mẹ́rin taba fi kún mẹ́ẹ̀ẹ́dógún ó di mọ́kàndínlógún kó tó wá di kó gbọ́n sókè pé ashhadu an la ilaha tọ́ eléyìí òun ni ti Abu tó bá yẹ pé irú rẹ̀ náà lọ fẹ́ pè kọ́ dáhùn tó bá ti dáhùn báwọn kò sí pé ẹnìkan sọ pé ọ̀tá ti fẹ́ oríṣi pèpè ẹlẹ́kẹta ó dà gẹ́gẹ́ bíi ti Abu Mahdura yìí náà bíi ti Abu Mahdura yìí gẹ́lẹ́ wípé mọ́kàndínlógún náà yàtọ̀ sí wípé àyọkúrò kan wà ń bẹ̀ àyọkúrò Allahu Akbar méjì àyọkúrò Allahu Akbar méjì níbẹ̀rẹ̀ ìyẹn ní kíkà máa bẹ̀rẹ̀ wọ́n sọ pé Allahu Akbar Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله إيه توتما سيكي أوسياتو ما هم كيبي بلوتي أبو محبورة تاكي لوريس كيجي آياتيني بي الله أكبر الله أكبر تبارك نبيتي ألي كيجي الله أكبر مالك ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹlẹ́kẹta yìí ìmáà kọ́ méjì ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ yàtọ̀ sílẹ̀ kò sí yàtọ̀ mímọ́ oríṣiríṣi pẹ̀lú ẹlẹ́kẹrin òun náà ní kọjá pé gbogbo gbólóǹtà àwọn ilẹ̀ kọ́sá jà méjì méjì méjì méjì la ilaha illallah nìkan náà jẹ yọkan eléyìí tó túmọ̀ sí pé yọ jẹ gbólóǹ mẹ́tàlá allahu akbar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 رضي الله عنهما قال كان الأذان على عهد رسول الله صلى الله عليه وآله وسلم مثنى مثنى والإقامة مرة مرة إلا أنك تقول قد قامت الصلاة قد قامت الصلاة أخرجه أبو داود والنسائي بسند حسن ابن عمر أني ní النبي صلى الله عليه وآله وسلم bẹ́ẹ̀ tó máa في صلاة في بب ní fi gbogbo gbólóǹkọ̀ kan méjì méjì péré ni tọ́ba fẹ́ ṣe kọ́ àmà yàtọ̀ sí láyé láyé lọ́wọ́ àti parí ọ̀rẹ́ ọ̀kan lẹ́lẹ́yìn tọ́ba fẹ́ ṣe kọ́ àmà wọ́n mọ̀ wí gbọ́dọ̀ ìkọ́ àmà lẹ́kọ̀ọ̀kan yàtọ̀ sí kọ́dọ́kọ́mọ ti sọ̀rọ̀ kọ́dọ́kọ́mọ ti sọ̀rọ̀ àwọn òwìlẹ̀ lọ́ngbọ̀n lọ́ngbọ̀n o so yẹn ni pé bá a ṣe kọ́ àmà lẹ́yọ̀kọ̀kan tọ́ba dórí kọ́dọ́kọ́mọ ti sọ̀rọ̀ ẹ̀mejì láti kọ́dọ́kọ́mọ ti sọ̀rọ̀ kì í ṣe ọ̀kan rú ìtẹ́ ìmọ̀ àti yẹn nítorí pé àdébìtì máa máa lè tó fi sẹ̀rí lórí pẹ́ẹ̀kan láàmú sí kọ́dọ́kọ́mọ ti sọ̀rọ̀ kò fẹsẹ̀ kò kò tọ́ka sí tí wọ́n fẹ́ àdìsí fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n kò tọ́ka sí tí wọ́n fẹ́ wọn náà ní àdìsí pé Anas ibn Malik radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam wọn pa Bilal láti kọ́ máa pèpè fún sọlá àtìlẹ́ẹ̀mejì kọ́ máa wí gbólóhùn ìpèpè fún sọlá àtìlẹ́ẹ̀mejì méjì àmọ́ tí wọ́n bá ṣe kọ́ máa kọ́ máa wí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́ máa wí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́mọ wílẹ̀ kọ̀ọ̀kan kò túmọ̀ sí pé kọ́dọ̀kọ́ ọmọdé sọ̀rọ̀ àti náà ìkànnì òwe torí nípa rí rìwáyà Bukhari àyà àti gbólóhùn kọ́dọ̀ kọ́mọ̀tì sọ̀lá kò ní wílẹ̀ kẹ́ méjì ní òwìlẹ̀ ẹ̀gbọ́n yẹn já sàtúnṣe kọ́dọ̀ kọ́mọ̀tì sọ̀lá àti ẹ̀yọ̀kan kọ́ láàmàwé ẹ̀ẹ̀mejì láwé torí ẹ̀ ètò jẹ́ súnà ó náà ní kọ́jọ́ pé gbogbo àwọn ìkíní kejì kẹta kẹrin ọ̀nà tá a ṣàlàyé fáwọn àkókò fún sọ̀lá àti yìí ó náà ní ọ̀jẹ̀ lílò kọ́jọ́ pé à ń lò síra wọn ìgbà kan lólè ìgbà kan lòmíì nítorí kó lè bàjẹ́ pé gbogbo ń tọ́ nínú súnà kò sí kàtà àfi ráàlì gbogbo ẹ̀ náà làá gbogbo ẹ̀ náà làá tọ́ba di ìpèpè fún sọ́láàtì ní àṣùbà tọ́ba fẹ́ pèpè fún sọ́láàtì ní àṣùbà lẹ́yìn ìgbà tọ́ba sọ pé hayya ala al-falah lẹ́ẹ̀mejì a sọ pé as-salatu khayrun min an-nawm as-salatu khayrun min an-nawm nínú gbogbo èyí yòówù àbá lò nínú àwọn oríṣi ìpèpè à ń fi as-salatu khayrun min an kún ìpèpè fún sọ́láàtì òun náà lè ti máa wáyé lẹ́yìn ìgbà tá a lọ́jà ìgbà yọ kìí ṣe tí wọ́n ń pè lóru kìí ṣe tí wọ́n ń pè lóru ọ̀pọ̀lọpọ̀ wọ́n rò pé ètò à ń pè lóru ni wọ́n ń sọ torí pé wọ́n rí nínú hadith Abu Mahdura fanabi sọ pé tó bá di ìpèpè alákọ̀ọ́kọ́ lásùbà máa sọ pé as-salatu khayrun minan nawm ìpèpè alákọ̀ọ́kọ́ lásùbà sọ̀ndẹ̀ ètò à ń pè lóru ni àbí ètò à ń pè lẹ́yìn ìgbà tá a lọ́jà yọ ètò dájú ni pé kìí ṣe tí wọ́n ń pè lóru torí pé ìta ń pè lóru súnà anábì sallallahu alaihi wasallam fi hàn wá kékeré ṣe ìpèpè fásùbà anábì ní sẹni wọn pèpè yẹn nítorí kẹ́ni tó ti jí ó lè bá a padà lọ sùn àbí nítorí kó lè bá a lọ palẹ̀mọ́ àti jẹ́sàárì tó bá fẹ́ ṣe sùn yá wọ́n ti ń pèpè tala kọ̀kọ́ yẹn náà nítorí ẹni tó sùn kó lè bá a jí kó náà lè mọ̀ pé àkókò wà fún tó lè yànnà sílànà ẹ̀ kan lè tọ́ wáyé lẹ́yìn ìgbà tó sàjáde yọ wọ́n wá béèrè pé kí ló dé tó bá yẹ kàn ní tala kọ̀kọ́ kí ló dé tó fi pè ní tala kọ̀kọ́ ṣé ìpèpè míì tún wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni ìpèpè míì wà lẹ́yìn rẹ̀ òun náà ni àlẹ́kọ́mà nítorí pé àlẹ́kọ́mà ìpèpè fún sọ̀láàtì ni wọ́n ń kó náà gẹ́gẹ́ sọ wọn sọ hẹ́ẹ̀ Bukhari ó ní àfikún ìpèpè ẹlẹ́kẹta lọ́jọ́ jumu'ah ó ṣe àfikún ìpèpè ẹlẹ́kẹta lọ́jọ́júmọ́ tẹ̀sán àkójọ́júmọ́ ìpèpè méjì ni wọ́n máa ń ṣe ìkọ́ ọmọ ẹlẹ́kẹta torí rẹ̀ ìkọ́ ọmọ ìpèpè fún sọ láti mọ́ nínú àdìsá níbi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn kulli adhanayn sọ̀rọ̀ àyè àti yanláṣí là wà láàrin gbogbo òpèpè fún sọ̀rọ̀ àti láàrin gbogbo òpèpè fún sọ̀rọ̀ àti ìpèpè méjì ṣé pèpè méjì náà láti fún sọ̀rọ̀ àti bọ̀ ṣé bá àpèpè fún sọ̀rọ̀ àti lẹ́yìn náà làwọn àti kọ́ ọmọ ó túmọ̀ sí pé ìkọ́ ọmọ náà ìpèpè fún sọ̀rọ̀ àti mọ́ torí rẹ̀ pípẹ́ alákọ̀ọ́kọ́ tán tọ́ka sí mẹ́rin ọ̀nà ìpèpè tó máa wáyé lẹ́yìn gbàtà kòkò sọ̀ láti ìfẹ́ ìgbà wọlé ìpèpè ẹlẹ́ẹ̀kejì ni al-iqama ìpèpè ẹlẹ́ẹ̀kejì ni al-iqama tẹ́lẹ̀ ìgbà tí yé wa àjẹkẹ́ kò sí wàhálà ń bẹ̀. so ibo wa láti wá ma láti wójútu fún pé nínú hadith Abu Mahdura ànábi sọ pé tó bá di pèpè alákọ̀ọ́kọ́ tó bá di pèpè alákọ̀ọ́kọ́ kọ́ sọ pé as-salatu khayrun minan nawm ìpèpè ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí ń pè بكيفك ناتج من تلاقكم حديث ما بين من حديث عائشه رضي الله عنها حديث وانا من صحيح البخاري عائشه ونما تلقك تبقك فصلت المنادات الاولى المنادات الاولى تلقك فصلت تبقك فصبا منك كالاقكم المنادات الاولى اذا كيسر يكالاقكم النبي صلى الله عليه وسلم عندي ثلاث ركعتا الفجر ànábì máa ń dìde láti ṣe àbàkàdá àlùfẹ́jù tọ́ba á dé pé ìpèpè alákọ̀ọ́kọ́ tẹ̀yìn gbọ́ yé tọ́gbọ́ sóòrù ni wọ́n bá gbà lérò ṣé ẹ̀yìn ìpèpè alákọ̀ọ́kọ́ tọ́gbọ́ sóòrù ni ẹ̀yìn máa ṣe àbàkàdá àlùfẹ́jù àìsàn wa ni tọ́ba wa ti kọ́mà ànábì ó ṣe sọ láti fẹ́jù tọ́ba wa ti kọ́mà ànábì ó ṣe sọ láti fẹ́jù ṣe eléyìí fi hàn pé àlùmọ̀nàdàtà ìgbésẹ alákọọkọ yẹn gàgàgàgàgà ọ̀nà lè ti máa wáyé lẹ́yìn bàtà àfàjàrí báyọ̀ sọ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ as-salatu khayrun minan nawm yóò máa wáyé lẹ́yìn bàtà àfàjàrí báyọ̀ eléyìí tá a pè lóru yẹn àní sọ as-salatu khayrun minan nawm nínú rẹ̀ tọ́ bẹ́ẹ̀ máa wá sọ rẹ̀ náà kò sí wàhálà ń bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ nítorí pé eléyìí ò sí nínú nǹkan tẹ́ wàá lè tutù rí rẹ̀ máa pera àwọn májèmọ̀ tó yẹ ká mójútó tí máa jẹ́ kí ìpèpè fún sọ̀láàtì kọjá nǹkan tó lálàáfíà kò náà ni pé alákọ̀ọ́kọ́ tẹ́ máa ń pèpè fún sọ̀láàtì ẹ pèpè fún sọ̀láàtì lẹ́yìn tó farabalẹ̀ tẹ́yìn tí ń wí àwọn gbólóhùn yẹn ní àwíyé àwíyán kó má jẹ́ pé ẹ kàn máa rọ ohun pọ̀ ẹ jẹ́ ẹni tí ń wí dáadáa ẹ sì máa sọ wípé àwọn òfin tọrọ máa ilmu tajwid ẹ̀ ń lò nínú àpòpẹ́ fún sọ́láàtì ni gẹ́gẹ́ bá àwọn olùmọ̀ ti ṣe sọ gẹ́gẹ́ bí al-idgham bi ghanna wal-idgham bi ghayri al-ghanna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi tí gbólóhùn ti wọnú ara wọn tá ràn án fi wọnú ara wọn tá ràn án fi wọnú ara wọn tá lápè àpè márùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà kàn pé náà ni òní lálàáfíà nítorí pé sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní ìtìtàn bá láwọn pèpè fún sọ́dá ariwo lẹ́kàn máa gbọ́ tí wọ́n kàn máa wú wọ́n kàn máa wú bígbà tí bígbà tí wọ́n ti pè spíkà dáàbò so àní máa ti ń wí àwọn àwọn abẹ́ náà kójú bàbá yọ dákẹ́ àgbọ́rọ̀ wọ́n fẹ́ di alétì hmm. so eléyìí túmọ̀ sí wípé tá a bá láwọn ọmọ tó máa pè láwùjọ wa ládùúgbò wa ká fún wọn pè máa kí wọn aláàtì ń bẹ̀ẹ̀ bákan náà nínú àwọn jẹun onáà ní pé ẹ gbọ́dọ̀ pèpè fún sọ́dá àti kákòókò tó wọlé ẹ gbọ́dọ̀ pèpè fún sọlá tí àkókò tó wọlé eléyìí agbọ́dọ̀ mójútó dáadáa láwùjọ wa yàtọ̀ sí sọlá tó fẹjọ tọjá ike lóru wọn lè pèpè wọn lè pèpè fún lóru wọn lè pèpè fún lóru bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe pèpè fún fájírì gbogbo àwọn sọlá tó yókù ẹ gbọ́dọ̀ pèpè fún sáájú kákòókò tó wọlé ẹ lè dájú kákòókò tó wọlé kó tó di pa ìpèpè fún sọlá ẹjọ́ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn àkókò sọ̀lá wáàtì láwùjọ wa wọ́n ń fẹ́ àmójútó ẹ lè gbé sọlá tó bákọ̀lọpọ̀ ọ̀gbà aago méjì ti fẹ́ lùkùn tó pépè fún ọ. àkókò rẹ̀ ni wọ́n ń pépè fún bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fi falẹ̀ wọ́n ti fi falẹ̀ àsìkò ti wọlé láti fi wákàtí kan kó tó di pé ń pépè fún. tọ́lá tó làwọn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àkókò ètí ìtó wọn máa ti pépè fún. torí pé ńgbà míì àwọn sọ̀rọ̀ ilé jẹ́ pé aago mẹ́rin ti kọjá kákòókò rẹ̀ tó wọlé gan. àwọn ẹlòmíì ti gbà pé káwọn parí ibi ibo la fẹ́ fi léyìn sí àti ìdààmú nìyẹn. ẹ jẹ́ kákòókò sọ̀lá tó tó kẹ́ tó pépè fún. bákan náà á rí lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí wọn máa ń pèpè fún kásìkò tuntun àpèélẹ̀ bí wọ́n bá ti pèpè fún sọ̀láàtì lápèélẹ̀ ó dájú pé ti sọ̀láàtì náà láṣèélẹ̀ yóò máa bọ́ sí àṣedànù kó náà sànù wa. ìgbà míì àṣùbà àtẹ̀rí yẹn ọ̀rùn ọba àmàlà wa yìí ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí wọ́n ń pèpè fún sọ̀láàtì kò sí àmójútó ń bẹ̀ rárá ó lè jẹ́ pé àlùbáṣà ti ti yọ láti rí aago márùn ọkọ̀dá àṣẹjú mẹ́ta aago márùn ọkọ̀dá àṣẹjú méjì ọkọ̀dá àṣẹjú márùn ẹlòmíràn wá gbé gbòǹgbòǹ sẹ́nu yọmọ wa pèpè fún sọlá ní nǹkan bí aago márùn àbọ̀ as-salatu khayrun minan nawm nígbà tó sì mọ̀ pé ọgọ́rù èèyàn nígbà tí wọ́n bá gbọ́ tó pèpè fún sọlá ti yẹn làwọn tó dán jẹjọ tó rírọ àkóbá tó ń sì fáwọn yàrá yìí láti nǹkan bí ọgbọ̀n àṣẹjú sẹ́yìn ló ti yẹ kán dó ń jẹ dúró ìwọ lọ tàwọn jẹ nígbà tí kò tí ì tò tó kó bá bẹ́ẹ̀ bá ti ní lè mójú tásìkò ẹ ti àyè yẹn lẹ́fẹ̀ẹ́ lòmíì ẹ jẹ́ kí àwọn ẹni tó bá lè mójú tásìkò kan máa pèpè fún sọ̀rọ̀ àti. nínú májèmú òun náà ní kọjá pẹ́ni tí ó pèpè fún sọ̀rọ̀ àti jẹ́ mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ò lè bá wa pèpè fún sọ̀rọ̀ àgbẹ̀ adé ah, kí n máa ń pè mí náà ti máa bẹ́ẹ̀ ti máa pè rárá òun bọ̀ bá di mùsùlùmí náà òun bọ̀ bá di mùsùlùmí náà ni àdókòríyè kẹ́ni tí ó pèpè fún sọ̀rọ̀ àti kọjọ́ ni kó bẹ̀rẹ̀ kò sí obìnrin ò sí náà ẹni tó gbòkè fún sọlá bákan náà kọjá àníyàn ẹni tó ṣe fọkàn tán tọrọ jàǹbá ọ̀rẹ́ kọ́ máa gbòkè fún sọlá torí oníjàǹbá nìsí yóò gbòkè kásìkò tó tó yóò gbòkè kásìkò tó tó àsìkò lè ó sì ti lé lọ kó ti lọ kó ti lọ kégbé ti rege kégbé orege kó tó di pé ń pèpè fún ó sì gbọdọ̀ tó nílà àkáyè akérèmọkùnmọ́lá wèrè wèrè ọ̀yẹ kó pèpè fún sọlá kí ni a fẹ́ fi sí àdìlẹ́yìn ẹni tó dúró dọ́gba kọ́mẹ́jọ ń jàǹbá kọ́mẹ́jọ bàbá alábòsí torí tó bá gbé bàbá alábòsí ló pèpè fún sọlá àtàwọn èèyàn lè gbé irú alábòsí yìí ní tún pèpè èmi ò lọ mọ́sálásí ṣe torí ẹ̀ lọ́sí ló ti jẹ́ pé èèyàn abú wọn mọ̀ ọ́ sí èèyàn kí èèyàn wọn mọ̀ ọ́ sí èèyàn rádaràdá wọn mọ̀ ọ́ sí bí àwọn ọlọ́tí o ti mú wọn títí títí títí gbogbo yín ti dógùn ẹ̀yìn tó ẹ̀kọ́ lọ́tí ni láti ọlọ́ọ́ pé kí n ti ń jẹ́ ti ń jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹlòmíì wà lè ti torí ti ọ̀daràn rẹ̀ kọ́mọ́ wà mọ́sálásí torí ẹ̀ máa ṣàkíyèsí rẹ̀ bákan náà alábòsù alábòsù tó jẹ́ pé owó ò lè ta ẹ̀ ń pọ̀ pẹ̀lú rẹ̀ àfikọ́ jàǹbá yìí ọ̀nà wa lọ pèpè fún sọ̀rọ̀ àti bọ́yìn bọ́yìn irú rẹ̀ ká fẹ́ mbẹ̀ bákan náà à ń fẹ́ kọjá ike ẹni tó pèpè fún sọ̀rọ̀ àti kọjá ẹni tó ti bàlágà bí ọ̀gá ti bàlágà kọjá ọmọ tó ṣe é pé ọ̀dàmà ọmọ ẹ̀sìn yàtọ̀ sí rí ọmọ ẹ̀sìn tọba ti dàgbà débi kọ́ mẹ́sìn yàtọ̀ sẹ́rí kọ́nà kọ́nà ti bàlágà ó lè pèpè fún sọ́lá yìí. nínú májèmú ni kókó jẹ́ pé de lárúbáwá náà fi pèpè fún sọ́lá gẹ́gẹ́ bí súnà ti ṣe sọ kèsì tọ́wọ́ á di gbòǹgbò mú pé ọlọ́run ló tóbi ju ọlọ́run ló tóbi ju ọlọ́run ló tóbi ju ọlọ́run ló tóbi kí lọ́n sọ kí lọ́n sọ àlọ́ pè ní lárúbáwá bó ti ṣe wá Allahu akbar Allahu akbar kèsì pé ah, ọmọ Yorùbá lẹ́yìn ẹ̀yìn ẹ̀ṣẹ̀ lárúbáwá wọn á ní kíni kí àní bí a ti ń pèpè fún sọlá ti níbi láyé nù èdè lárúbá ló fi pè bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ọmọ táwọn máa ń ṣe ẹ̀kọ́ ọmọ ká pè ká sì kọ́ ọmọ pẹ̀lú èdè lárúbá rẹ̀ torí ẹ̀ nínú súnà òun náà ní kọjá pé ìpèpè fún sọlá wà á pè lẹ́sẹẹsẹ a sì gbọ́n sókè pẹ̀lú rẹ̀ nígbà tó bá ti hayya ala sọlá ká yí ojú wa sọ́tún tó bá ti hayya ala sọlá ká yí ojú sapọ́ọ̀sì hayy ala salat ẹ̀yìn ju sápọ̀ tó ẹ̀sùn yìí sápọ̀ ẹ̀sùn máa yí bọ̀ wá sáyé rẹ̀ nígbà tẹ́ ìbá ìparí ẹ̀ hayy ala salat ẹ̀yìn ju sápọ̀ ẹ̀sùn dá padà sáyé rẹ̀ nígbà tẹ́ ìbá ìparí rẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tẹ́ bá tún ṣe hayy ala salat ẹlẹ́ẹ̀kejì ilé ìjọba. àwọn tẹ́ tọ́jú tí ó kúkú fún sọ́dà olóhùn olóhùn ohùn rẹ̀ rìn ìdẹ́pẹ́ni tí ohùn rẹ̀ ò débì kan ẹni tó ohùn rẹ̀ rìn ẹ̀ wọ̀ ẹni tó ń kó lọ́n tóun rẹ̀ rìn dáadáa kó sì jẹ́ni tó nímọ̀ nípa àkókò kìí ṣe ẹni tó ṣe pípọ̀ mọ̀ nípa àkókò kò sì ní rẹ́ níbi léèrè ìgbà tẹ́ máa ń pèpè fún sọ́lá lẹ́ni tó ti sàlùwàlá lẹ́ni tó dúró kìí ṣe pẹ́ jókòó kẹ́ẹ̀sì mú àwọn ọmọ kàáyìn kàáyìn ìfábẹ́là kẹ́ẹ̀kì ìfábẹ́là ọwọ́ kọ̀ọ̀kan bọ́nú etí rẹ̀ kẹ́ẹ̀sì dúró láyè tọ́ga kẹ́ẹ̀ dúró láyè àìdúró ó túmọ̀ sí pé gbòǹgbòǹ akíkaka rẹ̀ ọ wà láyé tọ̀gà so gbọ̀ngbọ̀n tí akíkaka rẹ̀ wà láyé tọ̀gà òtítọ́ tàbá ti lè ṣe báwọn àdùpẹ́ fọlọ́ ǹjẹ́ o gbogbo sọ láti tàbá wá pè kákòókò tó wọlé o àpèdànù lásán ni àpèdànù lásán ni ìgbára gbóná lásán ni bẹ́ẹ̀ bá ti gbọ́ fún akókò fún sọ láti kókò lòtútù ẹ̀ má dáhùn ẹ̀ má dáhùn nǹkan ṣe ẹni tí ń pèpè mi torí tọba tí ọba jẹ bẹ́ẹ̀ ṣe bí wọn sọ pé kẹ́ni tó kókò fún sọ láti kọjá ní ìfọkàtà bóyá wọn ti wá jẹ ní ìfọkàtà náà gbọ́dọ̀ ti jẹ́ ẹni fọkàn tábà so ṣùgbọ́n àṣùbà àṣùbà wọ́n pèpè wọ́n pèpè fún ṣáàṣù káfíńtà yóò tó yọ ní òdi wọn tẹ́ni tó fẹ́ kọ́ ẹni rọ́ṣẹ̀sì fọ́nà yóò fi lè jẹ sáré ní òdi wọn ohun tí ẹni tó ti wà nídùú rọ́ṣẹ̀sì fọ́nà yóò fi lè padà lọ sùn ní òdi wọn ìtẹ́ni tó sùn fi lè tají ní òdi wọn ẹni tó ṣe é pé ó ti dìde ìyẹn náà sílà fọ́nà yóò fi lè ṣe sọ̀rọ̀ láti wẹ́tìrì nígbà tá àlùfáàjà ìgbà wa yọ ìgbà náà là wà pépè lè sọ̀rọ̀ ẹ̀ tó sọ báwọn kọ̀kọ́ àwọn sì máa sọ nígbà tá àlùfáàjà ìgbà yọ lẹ́wà pépè fún sọ̀rọ̀ àtúnṣe bẹ̀ torí kíta alákọ̀ọ́kọ́ nǹkan èsì fún sọ̀rọ̀ àtúnṣe òjò yọ. kí náà wọn máa wí o àwa tá à ń gbọ́ pé wọ́n pépè fún sọ̀rọ̀ àti tá à pépè fún sọ̀rọ̀ àti ẹni tí máa ń gbọ́ pé wọ́n pépè fún sọ̀rọ̀ àti lọ́kùnrin àbí lóbìnrin irun tí wọ́n ń wí lẹ́yìn náà máa wí الله أكبر الله أكبر يعني الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله يعني أشهد أن لا إله إلا الله كما تبتوي ولو تبتوي أشهد أن محمدا رسول الله وأنا أشهد أن محمدا رسول الله كما وعد بحي على الصلاة قل لا hawla wàlá quwwata illa billah bẹ́ẹ̀ tí wọ́n bá tuntun wí ó tún sọ pé la hawla wàlá quwwata illa billah tí wọ́n bá sọ pé hayya ala al-falah ó sọ pé la hawla wàlá quwwata illa billah tí wọ́n bá tuntun wí ó tún tún la hawla wàlá quwwata illa billah wà tuntun wí. tó bá jẹ́ pé wọ́n pèpè fún àṣùbà àfáàlùfáà gàdì tì yọ̀ wọ́n ní as-salatu khayrun minan nawm wọn náà sọ pé as-salatu khayrun min an-nawm tí wọn bá tún tún wí wọn náà tún sọ pé as-salatu khayrun min an-nawm nígbà tó máa sọ pé la ilaha illallah níparí wọn náà sọ pé la ilaha illallah láì jẹ́ kó sọ pé muhammadu rasulullah o torí pé ntànàbí sallallahu alaihi wasallam sọ níbi irú tí wọn ń wí ní kẹwìn ibi tí ọ̀rọ̀ wọn ti yàtọ̀ lànà ti sọ fún wa bí tó máa sọ hayya ala salat àti hayya ala falah ẹ sọ pé la hawla wala quwwata illa billah. nígbà tí wọ́n máa pèpè fún sọ̀láàtì kan wọ́n ti ń dá wọn lò nígbà tí wọ́n máa pèpè fún tán ọ̀rọ̀ àti àsọ̀láàtì fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ní dẹ́dẹ́. allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. wàá ti bẹ́ẹ̀ jẹjẹ. ẹ̀rí ìtútù máa pé irú ìdáhùn mi máa ń ṣe tí wọ́n bá pèpè fún sọ̀lá ti tán wọ́n mọ̀ wá sọ sínú gbọ̀ngbọ̀n pé sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim kò sínú súnà kò sínú súnà láti pèpè fún sọ̀lá ti kókó mẹ́ pèpè fún sọ̀lá ti kó gbé gbọ̀ngbọ̀n sílẹ̀ kò sí níìdì tó bá ti pèpè fún sọ̀lá ti kò níìdì ká máa sọ wórówóró ká máa wá ká máa pariwo ká máa sun rárá ẹ dìde o ẹ wá ti sọ̀lá tó ó kù sẹ́jú mẹ́ta ó kù sẹ́jú mẹ́rin kí n ẹni tí yóò sórí rẹ tó bá ti gbọ́ ń bọ̀ ẹni tí yóò ní wá ẹ̀ máa sọ rárá jù bẹ́ẹ̀ lọ kò ní wá náà ẹ sì tún gba èèyàn tún dẹ́sẹ̀ látàrí pé èyí tí wọ́n fi bẹ̀ wá la mójútó tẹ́lẹ̀ báyìí wa àti pé ìgbà tó máa kókò fún sọlá tó náà ṣe àsọlá tó fáwọn ọmọ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ ẹni tó wá nínú hadith Jabir bin Abdullah radiyallahu ẹni تبع bá مما báyìí nígbà tó gbọ́ fún اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة أخرجه البخاري النبي صلى الله عليه وسلم قال لي بقى بقى شادوي لين بقى تقول في صلاة يعني كي وتدعم وتدعم تنكب نور o tún ṣe àsọlátù fanabu muhammed sallallahu alayhi wa sallam ní ìparí o tún wá jẹ́ni tó ṣe o tún ṣe àdúrà yìí allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته فيما وذا حلت له شفاعتي يوم القيامة استفهامتي دتوقع تبعت جواب من القيامة gbogbo àwọn ajẹ́ká náà bí oṣù kẹfà iṣẹ́ lè ní àti téèyàn fi rí kíkà sí pọ́pẹ́ tó kọ́ ọ̀run akọrin bá nàbì ni ó sì pẹ̀ wá yorùbá ẹ̀jọ́ agbèrèdè àhàn ó ti sẹ́rẹ̀ ó sì sẹ́rẹ̀ ó lè tọ́da nǹkan á máa retí ìsìnkú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àlùsẹ́lẹ̀ dáàdì máa bí ọkọ̀ ọbí ọmọ àwọn ọgbà ẹgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ànábì muhammed sọ̀rọ̀ lọ́wọ́ àlùsẹ́lẹ̀ ọlọ́nàbì sọ ike من قال حين يسمع المؤذن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر له ذنبه يعني كان يدعى صلاة يباتي خطبة كنت في صلاة يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله مجالي فوق الشباب كنت طلعت في دول جرس في الله وأن كان كل ركن مسجد فأنا محمد صلى الله عليه وسلم رضيت بالله ربا الله من ميولوا wọ́bi muhammed rasuula mo yọjú mo yọnu sànàbí muhammed sallallahu alayhi wa sallam nínú ẹsẹ̀ ọlọ́ wọ́bi islam dìínà mo sì gba islam lẹ́sìn òfin ìrọ̀lẹ́ bó lẹ́mbọ̀ ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ̀wọ̀n àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣe tí mo ṣe tọ́lọ́run fi ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún èèyàn mélòó ló ń sojú kòkòrò láti mọ orí ilé bí iye ẹni tí ń sojú kòkòrò láti wí gbólóhùn tọ́lọ́run ọba fi là níyìn ọlọ́run sànù wa lẹ́yìn eléyìí èèyàn wàá ṣàdúrà èèyàn tọrọ gbogbo tí èèyàn máa ń fẹ́ nítorí pé lẹ́yìn tí wọ́n pèpè fún sọ́lá ti kó tó di pé wọ́n pèkọ́ ọmọ wọ́n pèkọ́ ọmọ ìjẹjẹ mọ̀ pé àyè gbígbàdúrà. ilé ìjẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò húdáwà àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò